àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní Qadiyaniyya àwọn tó ní Lahaniyya káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànàbí àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya. múri sádọ ni bàbá rẹ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ wa lọ mọ́ dájú. fúrọ́ọ̀nì ní ríza ní ríza gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ ọ̀ fúrọ́ọ̀nì gbogbo wọn o. kàláwù ìṣọ́ṣọ́ wa káàmádì ètè ríru ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀ mirza zagulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìbọ́yìn nìyà ó kúrọ̀ ní gbogbo wọn o. ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o súnà rẹ̀ borí o. ara wa ni onísùnfì ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. súnfì súnfì máa ń ṣe rẹ̀ yìí súnfì máa ń ṣe yìí tó lè kó tó gbà bọ́ọ̀ tó lè wọ́n tó yára jàlá. Thank you. fi máa ṣe rẹ̀ ni tó fi máa ṣe rẹ̀ ni ó lè kó náà gbà bọ́ọ̀ ó lè wọ́n tó jára láàyè èèyàn wá ní èèyàn wá ní. ó fi tó fi máa ń lè rẹ̀ yìí ó lè máa ń lè rẹ̀ yìí ó lè kó náà gbàgbọ́ ó lè wọ́n tó yára yàrá. ara wa ni. ní súnfì wọ́n ti wà ara wa èèyàn wa ìwà láàyè بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yọ́ ọmọ ìyá wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín asòfíà zátù tọ̀ríkọ khalafat al-Islam asòfíà zátù tọ̀ríkọ khalafat al-Islam ní alẹ́ òní kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ sheikh zikirulai ṣáfẹ̀yìn nípa sofiya episode sixty five alẹ́ ọjọ́ tòní ni alẹ́ ọjọ́ júmọ́à alẹ́ ọjọ́ júmọ́à déètì òní ni ọjọ́ karùndínlọ́gbọ̀n twenty fifth oṣù kẹta rọ̀bíẹ̀wò al-awwal ọdún 1444. tọ́ a tẹ̀síwájú pẹ̀lú yọ̀ǹda Allah kí Allah subhanahu wa ta'ala kó kún wa lọ́wọ́ lórí ètò wa yìí kí Allah kún wa lọ́wọ́ kó kún wa lọ́wọ́ lórí ètò wa yìí ní àná ibi tí a bá ọ̀rọ̀ dé ní àná òun náà ni àlàyé tí mo ṣe nípa àwọn àfáà wa kọ̀ọ̀kan tí a bá rí kà nínú tíra wọn tàbí nípa wọn wípé wọ́n pè wọ́n ní sufi ìdí tí wọ́n fi pè wọ́n ní sufi àti bó ṣe já sí wípé sufi tiwọn ohun tí wọ́n gbọ́yé sí sufi kò tayọ azuhud ìráyésá kìí ṣe pé wọ́n wá dá ojú ọ̀nà mìíràn sílẹ̀. Si láti fi tẹ̀gbẹ́ pẹ̀lú ojú ọ̀nà ti ànẹ́dìwà Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe bẹ́ẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ so àwọn àbáwọ̀ yìí wọ́n fara kọ́ ni wọ́n fara kọ́ ẹ̀ẹ́ wọ́n ní èmi kínkín ní etí àwo ọbẹ̀ gbẹ̀gìrì bí ojú bá fò ó ọkàn ò ní fò ó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ṣe rí àmọ́ níwọ̀n ìgbà tó ti já sí wípé a nǹkan tó gbèyàn kúrò nínú Islam tá a mọ̀ sí nawakidul Islam a sì mọ mọ́dún náà nawakidul Islam ohun tí ò gbèyàn kúrò nínú Islam àwọn àpá wọ̀nyí wọn ò kó sínú ọ̀fin àwọn nàwáfíìlú Islam tóun ti bí wọ́n ṣe pera wọn ní sufi tó tàbí tóun ti bí àwọn kan ṣe tóun ti bí àwọn kan ṣe pè wọ́n ní sufi ok wọn ò kó nínú Islam so ibi tí wọ́n ti wá ṣe mistake ni wípé wọ́n gbà láti máa ṣe ìtìláàpù orúkọ yẹn mọ́ra wọn àwọn rí gẹ́gẹ́ bíi pé tí sufiya àsofiya tó bá túmọ̀ sí azuhudu ẹ́n zuhadu làwọn olùráyé sá olùráyé sá ni àwọn èdè tẹ́fín jẹ́ sufi nìyẹn kó tó wá di pé ọ̀rọ̀ sufi ó wá backfire ó backfire tààrà ni ó backfire tààrà ni so kíyẹn jẹ́ ẹ̀kọ́ fún wa wípé ẹ̀jẹ̀ àgbà tító pẹ̀lú orúkọ tó jẹ́ ti orúkọ ti ìsìláàmù tí ò ní ẹja ń bá kàn nínú tí ò ní ẹja ń nínú ẹja àgbà tító fèyí kọ́gbọ́n ni kọ́rọ̀ yóò jẹ́ fún wa kì í ṣe fèyí kọ́ṣe yóò ti yé fèyí kọ́gbọ́n ló yẹ kó jẹ́ kò yẹ kó jẹ́ fèyí kọ́ṣe wọ́n sì torí wípé wọ́n pe harawi tàbí ibùnùkọ́ yìí òzí àbí àlèjà òzí yà àbí any of them wọ́n torí pé wọ́n pè wọ́n ní súfì kọ́ wá ní ẹ́ nígbà tí ẹnìkan ti lè jẹ́ ṣé kẹ́límà sufi gan sọ́tẹnu ànẹ́bì jáde rí ànẹ́bì wa ni àfẹ́ tò sẹ́yìn rẹ̀ àwọn àfáà wa tí wọ́n ní kí wọ́n ṣàlàyé ohun tó ànẹ́bì bá ní ká ṣe fún wa tí àfáà bá ti fi ti ẹ̀ kún mọ̀ ṣe fọlọ́fọlọ́ blindness ó ti yí ọ kò sáà fáà kan tó pé ní hundred percent ànábì nìkan lọ́lọ́run mú dúró tó pé ó pé tán pátápátá ráúráú ti yé so àtẹ̀mí àtàfáà mi mọ̀sán ẹni tó mọ̀ òwòkọ́ ṣe tó fi gá sí wípé tá a bá rìn tá a mọ̀ rìn ó kọ́ ṣe wa ti wa ń bẹ̀ à tiẹ̀ bọ̀ ọ̀nù ìwọ ò ní làákàyè tiẹ̀ ni gbogbo ní làákàyè tí ọba tẹ̀lé nìkan tó ní tẹ̀lé mi lẹ́yìn o tó sì tẹ̀lé lẹ́yìn tó ń sì bá já sínú ẹ̀rọ̀pọ̀ tó orí kó já sínú ẹ̀rọ̀pọ̀ ìwọ náà jà ní ẹ̀rọ̀pọ̀ ọgọ́ra rẹ ni ohun tó já sínú ẹ̀rọ̀pọ̀ á kì í pé a ẹ̀tẹ̀lé àbá ẹ̀tẹ̀lé a ẹ mọ̀ pé ẹ̀rọ̀pọ̀ wà ń bẹ̀ ni àmì ò mọ́ a kì í sọ wá rí wọ sí orí àpá rẹ tó gánú ẹ̀rọ̀fọ̀ tí wọn náà tún wá bá já sínú ẹ̀rọ̀fọ̀ wọn sọ pé ṣé wọn náà tún rí rẹ ni ṣé ò rí rẹ ni ṣé bó ti rí àpá rẹ wá gbú tó já sínú ẹ̀rọ̀fọ̀ tá a fẹ́ bá wọn wá omi tá a fi san ẹ̀rọ̀fọ̀ ara wọn kúrò ìwọ náà tó tún wá tẹ̀lé wọn bẹ́ẹ̀ ẹnìkan kì í ṣe bẹ́ẹ̀ torí náà ẹ jẹ́ ká fi tiwọn yẹn ká fi kọ́gbọ́n má pèrè ẹni sùn fi ànábì òpèrè ṣúfì pọ̀pẹ̀rẹ̀ ṣúfì ànábì sallallahu alaihi wasallam kò tàlá fázọ̀ kò pronounce àṣòfíyà àrífẹ́ kúrò láyé the word àṣòfíyà tàbí àtàfọ́wùfù kò pronounce ẹ̀rí alukurani alikarim kò pronounce ẹ̀rí why do you need to further yourself on sufism? So, kí yẹn máa jẹ́ ti tàná ní ti tòní episode sixty five mo kí wa káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí àsòfìyà zatu tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn súfì onítọ̀ríkọ́ lòdì sí ẹ̀sìn islam à ń bá àfa wa Zikrullahi Ash-Shafi'i àfihàn lọ à ń bá wọn ṣe ṣẹ́rì ní o sheriff ni à ń bá wọn ṣe o kò sí ìjà láàrin mi àti àfáàzì ìpínlẹ̀ ṣàfihì kò síjà láàrin wa o ìjọ ti yé ṣùgbọ́n àwọn ṣe mọ́tínù èyí ń ṣe sheriff ó ti yé ìlànà àwọn àfáàsì ni kẹ́nìkan ṣe mọ́tínù kẹ́nìkan ṣe sheriff kọ́fájà ohun tí wọ́n gbọ́yé nu mọ́tínù àfọ̀ oníṣẹ́rí yóò jẹ́ kó gbọ́yé aláwọ̀ wá ti kún gẹ́ dáadáa tọ́ afáàlìkúlẹ̀ ṣàfi ẹ̀ kí lẹ fẹ́ sọ fún alálẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ohùn yín. díẹ̀ làwọn alábẹ̀ pín tóbi sí méjì orí díẹ̀ làwọn alábẹ̀ pín tóbi sí méjì mhm. àwọn ní àtìwádìí ń pa rẹ̀ mhm. wọ́n gbé ká ní àsìkò àbí àtọ́tọ̀ wù ìjáàbí àti mọ̀kò. bákan náà wọ́n sọ́wọ́ àṣẹ́lẹ̀ bí alimọ̀fòd. sófì dáadáa tó mú dáadáa dání tí àwọn afẹ́ ẹ̀sìn sáàmù dáadáa tẹ́wọ́ gbà tó mú dáadáa dání tí àwọn afẹ́ ẹ̀sìn sọ̀rọ̀. sáàmù bẹ́ẹ̀ sọ́mù sókè pọ̀ fẹ́ sókè nígbàlá sókè nù. apá àbíkù lẹ́ṣàfì wọ́n ní ṣókí ohun tí ń bẹ lára sófin nù ó ń bẹ ń bẹ èyí tó dáa ó ń bẹ ń bẹ eléyìí tí ò dáa ẹ jẹ́ ká wọn ṣiṣẹ́ rí rẹ̀. pínpín tí ẹ ní àwọn àfáà pín sófin méjì tẹ́ kan ní àtàsọ́wúfú àlè ìjábí wàtàsọ́wúfú. السلبي التصوف الإيجابي المقبول وتصوف السلبي المرفوض يعني pé súfí tó dáa tá a gbà wọlé ó ní àtàsọ́wúfú al-ijabi al-makbul sufi tó dáa tá a gbà wọlé. nídàkejì àtàsọ́wúfú àsálídí alùmọ̀lùfòdù súfí tí ò dáa tá a kọ̀ súnfí tí ò dáa tá a kọ̀ ọ́ lẹ̀. apá onímọ̀tínù ìyẹn àfàwà dípò láti ṣàfihàn àwọn ni àpò onímọ̀tínù èmi ni àpò oníṣẹ́rù ìpínlẹ̀ ni wọ́n pín súnfí sí yìí súnfí tó dáa súnfí tí ò dáa mọ́síláhà wo ló wà ń bẹ̀ fún wa. ìpínlẹ̀ ni wọ́n pín súfísì mọ́síláhà wo ló wà níbẹ̀ fún wa. tí ó bá dá sí pé ìpè tí wọ́n pín súfísì yìí ó ń sọ nípa àwọn àfúrọ́ọ̀dù mìnàlẹ̀ òlànà alẹ́bí iná kọ́lù إنهم صوفيون وصوفيتهم على وصوفيتهم بمعنى الزهد والأذكار آه، المسنونة لكان خيرا فبدأ في في إكتنوك صوفي wọ́n fẹ́ fi ṣe àfọ̀mọ́ fún ọ̀kọ̀ọ̀kan àwọn àáfàá wa kan táwọn náà pera wọn ní sufiri gẹ́gẹ́ bíi harawi gẹ́gẹ́ bíi ibùnú jàùzí àti ibùnú jàùzí yà òkè láti lè fi fọ̀ wọ́n mọ́ nígbà tí wọ́n yẹ wọ́n yẹ ọ̀rọ̀ wọn wò wọ́n rí wípé à àwọn eléyìí ń táyà wọn mọ̀ ní súfì ní ìráyé sáà àti ìdùn nímọ̀ àwọn àbíkárù tánàbì ní a máa ṣe kì í ṣe táwọn eléyìí ń lọ mú sàlátù lè fásì wá lọ́dọ̀ ara wọn kì í ṣe kí wọ́n mú sàlátù sábìkì wá lọ́dọ̀ ara wọn kì í ṣe kí wọ́n mú àwọn àrọ́ọ̀dù àhàzáàbù àwọn nǹkan kíké wá lọ́dọ̀ ara wọn tí wọ́n bu ládàá fún un ọjà bẹ́ẹ̀ tó bá gá sí pé ìpín yẹn o láti lè mọ́ bá a lè mọ́ kórógà láti mọ́ bá a kó àwọn àfa àwọn yẹn mọ́ rógà àwọn rógà sufi ọ̀dà bẹ́ẹ̀. ṣùgbọ́n ní òde òní tí sufi àsòfíà tó ti tó ti backfire tó ti backfire tí afẹ́fẹ́ ti fẹ́ tá a ti rí fùrọ̀ adìrẹ wípé tẹ́ ẹ bá ní súnfí túmọ̀ sí azuhud fìlẹ̀ asli ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àmì zúdù wo ló ń bẹ lára àwọn onísúnfí lóde òní. sẹ́ni tí ń fi agbádá tó fi ń ṣèyànràn ni ẹni tó ráyé sá sẹ́ni tí ó ń fi ilé tọ́kọ́ tó fi ń ṣèyànràn ló ráyé sẹ́ni tó ń díje pẹ̀lú àwọn olówó inú ìlú ṣé òun ni ó ráyé sá ṣé ẹni tí ń fa ìfàkùfà àwọn ìfàkùfà burúkú bíi sàmásó lè fàátì bíi tùǹjìnà bíi jáwùfàlà tùlì kàmáàlì bíi dùwáwù sẹ́fì bíi sàmásó sábìkì bíi àdúrà yáhùwà yámáláhùwà ṣé àwọn yẹn náà ṣáyé sọ wípé nígbà tí àṣírí ti tú un. lóde òní sáàtọ̀ pé ìpín yẹn tó wúlò mọ́ ìpín yẹn pé àtàsọ́wúfú àìjábí pàtàsọ́wúfú àsálíbí ìpín yẹn ò wúlò mọ́ ó ti lukú déètì ó ti jẹ́ kí ó ti lukú déètì ó ti lulẹ̀. nítorí àwọn kókó tí mo fẹ́ ṣàlàyé yìí number one láhájátà lè mùsùlùmí ànyẹ̀kúnú sùfìyìn kọ́bùlà ànyẹ̀kúnú zohadan wà ubadan wàdàtìrí nàlá kẹfìrọ́ wàdàwì kọ́lídìn sẹ́lìmì. àwa mùsùlùmí àwọn ọmọ bùkátà sí ká jẹ́ sùfìyìn ká kọ́kọ́ jẹ́ sufi ìjàbíyìn ká sọ pé àwa náà o sufiyun ìjàbíyun ni wá pé àwọn sufi tó dáa là wá. ká tó lè sọ pé aráyé sá ká tó lè sọ pé ajé olùgbọ́sìn ká tó lè sọ pé ajé olùrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ká tó lè sọ wípé a ti ṣe àfọ̀mọ́ ọkàn wa àwọn òbùkátà sí kásẹ̀ máa sọ pé súfì tiwa súfì dáadáa ni. لأن كلا منا زهد وعبادة وذكر وسلامة القلب مما جاء به الرسول صلى الله عليه وسلم torí pé gbogbo ń tá a wulẹ̀ ń sọ pé onísúfí lòun mú wá nípìnlẹ̀ yìí níbi ìráyé sáni ìjọsìn ni ìrántí ọlọ́ọ̀ni kọ́kàn ò mọ́ ni ta ló mú wá anẹ́bì ló mú wá sallallahu alayhi wa sallam kìí ṣe súfì anẹ́bì ló mú wá anẹ́bì ló mú wá péyìn ó jẹ́ olùráyísá ànábì ló jẹ́ ká mọ̀ pé kára yé sá ànábì ló jẹ́ ká mọ̀ pé a máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ànábì ló jẹ́ ká mọ̀ pé a máa jọ́sìn fọlọ́run lọ́pọ̀lọpọ̀ ànábì ló jẹ́ ká mọ̀ pé a ṣe àfọmọ́ ọkàn wa kìí ṣe súfì ìjà kìí ṣe àtàsọ́wúfù àlìjábí kìí ṣe o. tàbí ká béèrè wípé apart from claims pé sufi nípìnlẹ̀ ó dúró sórí azuhudu kẹsìrọ́tù zikiri sàlámọ́tù lè kọ́líbì kẹsìrọ́tù lè ìbádà tá a sì sọ pé ànẹ́bì ló mú wáyé fún wa nínú ìsìláàmù kí ni nǹkan míì tó jẹ́ dáadáa tí a fi sọ pé sufi dáadáa mú wá tànàbí ò mú wa kí ni nǹkan mìíràn tó jẹ́ dáadáa tá a lè rí tọ́ka sí wípé tọ́ba ti ń gbọ́ àtàsọ́wọ́fù àlìjábí olómù nǹkan báyìí wá o ànábì wa kọ́ o tí nǹkan náà sì dáa ẹ sí nǹkan ọ̀kan péré ẹ sí ọ̀nà kan tí èèmọ̀ ń gbà súnmọ́ lọ́wọ́ ọ̀nà kan tí èèmọ̀ ń gbà dẹni ọlọ́wọ́ ọ̀nà kan tí èèmọ̀ ń gbà rí àforíjì ọlọ́run ọ̀nà kan tí èèmọ̀ ń gbà di alásùmọ́lọ́run olólùfẹ́ ọlọ́run tí kìí ṣe pànẹ́bì ló mú wá tó dá sí wípé ohun tẹ́ ń pè ní àtàsọ́wúfù àlìjáde yẹn ló mú wá kò sí wàláì kò sí. tọ́wọ́ wá já sí wípé ohun tí ẹ kó sínú àtàsọ́wùfàdì ìjáàbí yẹn ọ wá jẹ́ nǹkan tí ọ ga sí pé ànẹ́bì ló mú wá sallallahu alaihi wasallam ìràyíṣà ànẹ́bì ló mú wá ẹ fẹ́ gbé fún súfì ká ṣèrántí ọlọ́run láàárọ̀ nírọ̀lẹ́ ànẹ́bì ló mú wá ẹ̀fẹ́ gbé fún súfì kí ọkàn wa kó mọ́ kọ́kàn wa kó mọ́ ká jẹ́ mukulisu ká jẹ́ hanif ká kọ́kàn wa kó là kó ń bi ṣíkídù àwọn ìdọ̀tí bí ìdọ̀tí hasad bí ìdọ̀tí búgbùdù bí ìdọ̀tí bọ́nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹfẹ́ gbé yẹn ẹfẹ́ gbé fún súfí ṣé nǹkan kọlù yìí ẹ bá gbé yẹn fún súfí pé súfí ló mú wá aláìmọ̀kan nìyí aláìmọ̀kan ni aláìmọ̀kan tó yanjú ni. gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ok nínú sufi àti ìsìláàmù èwo la kọ́kọ́ mọ̀ nu méjèèjì nínú sufi àti súnà nẹ́bì èwo la kọ́kọ́ mọ̀ nínú méjèèjì ṣebí islam la kọ́kọ́ mọ̀ súnà nàbì lákọ́kọ́ mọ̀ kí sufi tó dé lọ́sàn gangan kó tó máa kílèmù wípé àwọn fẹ́ ráyé sá ni àwọn fẹ́ máa ṣe àbíkìrí ni àwọn fẹ́ máa rántí ọlọ́run ni àwọn fẹ́ fọkàn ara àwọn mọ́ ni àlẹ́tì tó lọ́rán sílé ayé kò ṣiṣẹ́ lórí bọ́kà àwọn sàábà ó ṣe mọ́ kò sọ àwọn sàábà di olùráyísá ẹ ń bá lọ gbé àwọn nǹkan wọ̀nyí fún súnfí ohun tó ṣe láàmú pè ní sáríkọ́tù àdàbíyà sáríkọ́tù àdàbíyà ló ṣe wọn ní tó pè àdàbíyà ní wípé ẹnìkan kọ ìwé nínú ìwé rẹ̀ ó ní chapter one ìràyíṣà chapter two ìrántí ọlọ́run láàárọ̀ àti ìrọ̀lẹ́ chapter three eh, ó àwọn tọ́pìkì yẹn ó tó wọn lẹ́sẹẹsẹ sílẹ̀ òun kọ̀wé yẹn ó fún ìwé ní táìtù wọ́n sì kọ orúkọ rẹ̀ sí gẹ́gẹ́ bí ọ̀tọ̀ ẹnìkan wá débẹ̀ ó wá já péègì ti táìtù tí wọ́n kọ táìtù àti orúkọ ọ̀tọ̀ ọwọ́ ajá kúrò ńbẹ̀ ọwọ́ gbé táìtù mi lé lórí àti orúkọ rẹ̀ lé lórí kí ló ṣe ọjà lè ní ọjà lè ìmọ̀ ọjà lè ìmọ̀ nìyẹn olè làwọn oníṣúfì wá ja Islam olè olè ẹ̀sùn làwọn oníṣúfì wá ja islam àfi ẹni tó bá lè bọ́ ọ̀tá tó lè sọ wípé nínú tábẹ́bì mú wá o kò sí ìráyé sá nínú ẹ̀ àfẹni tó bá lè bọ́ ọ̀tá tó lè sọ wípé nínú nǹkan tábẹ́bì mú wá o ànẹ́bí ò mú àwọn gbólóhùn táàfi máa ṣèrántí ọlọ́run ní àárọ̀ àti ìrọ̀lẹ́ àti ní àwọn àkókò kọ̀ọ̀kan nínú ìṣẹ̀mí ayé wa ẹ lè bọ́ ọ̀tá tó bá lè sọ bẹ́ẹ̀ nínú yín. bá lè bọ́ tó lè sọ wípé anábìwa Muhammad sallallahu alaihi wasallam kò mú bá a ṣe lè fọ ọkàn wa mọ́ kúrò gbogbo tí ń gé ẹ̀gbin ẹ̀gbin ńlá ni o àti ẹ̀gbin kékeré ni o. already inclusive in Sunnah. All is inclusive in Sunnah. Ẹnìkan ò ní jẹ́ onísúnnà kó jẹ́ mùsùlùmí onísúnnà àfi kó ti ṣe àfọ̀mọ́ ọkàn rẹ̀ ẹnìkan ò ní jẹ́ mùsùlùmí onísúnnà àfi kó ti ní àwọn àdìkáàrù tí ó máa ṣe é. àwọn àdìkáàrùn tí wọ́n kọ sínú isimu muslim citadel of the believer ṣe bá àdìkáàrùn sáré bì ní a máa ṣe ni. ó ṣe wá di wípé súnfí o ọ̀nà tá a máa ń gbà súnmọ́ ni ṣe súnà kì í ṣe ọ̀nà tá a máa ń gbà súnmọ́ mọ́. àbí ọjọ́ ọ̀nà tá a máa ń gbà súnmọ́ lọ́hùn àmọ́ kò tó tàbí ọjọ́ ọ̀nà tá a máa ń gbà súnmọ́ lọ́hùn but ó ti expire ẹnà tí gọ́tẹ́ dùn síwájú aláwòrán gbọ́nà kí ni súnfí ìráyé sáni ìṣàfọ̀mọ́ ni ìṣèrántí ọlọ́run ni ìtọrọ àforíjì ni ìṣọ̀ṣàlátù fún ni kí súnfí tó máa jẹ́ súnfí kọ́ ni á yà ẹ ti àsàlátù fáànà ibi sọ̀kalẹ̀ ni sáwọn sàábà ò mọ ẹ ti àsàlátù fáànà ibi ni ah, àlólè olè olè ẹ̀sìn olè ẹ̀sìn làwọn ń súfí pẹ̀lú kílèmù wọn wípé ìdí táwọn fi ń jẹ́ súfí òun lélẹ́yìí wọ́n dà wá lólè ẹ̀sìn ni. so nítorí náà ọ̀rọ̀ rírùn gbáà ni ó jẹ́ létí láti máa sọ pé ẹ̀sùn fi àtàsọ́wọ́fù àlìjá bí o ẹ̀sùn fi ètò dáa ó dúró sórí zuhud ó dúró sórí azikir ó dúró sórí salamatu nìkọ́líbì ó dúró sórí tẹ̀síkíyàtù nafsi ó dúró sórí ṣíṣe àsàlátù fánàbì ó dúró sórí àtàkọ́rùbù ilà lọ́ọ̀ kí ni súnà dúró lé lórí kí ni islam dúró lé lórí èwo la kọ́kọ́ mọ̀ èwo ló kọ́kọ́ dé ṣé ètò dé yẹn ti expire ni ṣé kò wúlò mọ́ ni. tó bá sì já sí pé ohun tẹ́ ẹ fẹ́ pè ní àtàsọ́wúfọ̀ àlìdábí òun ni wípé ó mú àwọn nǹkan kan wá tánàbí ìwò mú wá sallallahu alaihi wasallam tó bá dá sí pé ohun tí a fẹ́ sọ ni pé o àtàsọ́wúfù àlìjáde o ó mú àwọn nǹkan kan wá tánàbí ò mú wá kí ni àwọn nǹkan náà ẹ̀jẹ̀ àmọ̀ ohun tó sì mú ṣé súnà láàpè ni àbí bídíà bídíà la máa pè é a ní pè ní súnà àdádálẹ̀ sùnì. díàpọ̀ ọ̀kan nù nǹkan méjì ni o tó bá já sí pé ohun tí wọ́n kó sínú àtàsọ́wùfù àlèjáàbí ó jẹ́ àwọn irú nǹkan tánẹ́bì múrú ẹ̀ wá wọ́n já wà lólè nù. No wọ́n ja ànẹ́bì ló lè nu wọ́n ja ọmọ ló lè nìyẹn wọ́n gba góòlù lọ́wọ́ mùsùlùmí nìyẹn wọ́n wá fi ipá ń darọ́pò fún un. tó bá ti jà sí pé àwọn nǹkan tí sufi mú wá ní zúùdù ni o ní zikiri ni o ní ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ fọ́nẹ́bì ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí kálíwà bí kálíwà ti ṣe bí ṣíṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan wọ̀nyẹn bídíà ní gbogbo rẹ̀ á ní ìdí ẹ̀ iṣẹ́ òfò ni adásí pé láàyè tìbára fi tẹ̀síìmì àtàsọ́wùf ìlà àlèjábí wọ̀sẹ́lbí kò wúlò fún ìṣẹ̀lẹ̀ kejì ká ṣe àfi ti àwa mùsùlùmí sí súnà ànẹ́bì ká ṣe àfi ti ara wa sí súnà ànẹ́bì bẹ̀rẹ̀ láti ìgbà tí ayé ti dàrú tí oríṣiríṣi àwọn oníbídíà tí wọ́n gbérí dìde bíi kọ̀dàríyà bíi jàbàríyà bíi mọ̀tẹ́zílà bíi ṣíà bíi múrídíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí àwọn mùsùlùmí tó dúró déédéé lọ́jọ́ náà lọ́hùn tí wọ́n wà first láti máa pronounce pé òkè o tẹ́yìn bá lẹ́yìn òṣè súnà nẹ́bí mọ́ àwa dúró ti súnà nẹ́bí o súnà làwọn ọmọ ṣe o táwọn èèyàn yìí wá ń sọ pé ẹ̀hẹ́n ẹ̀yìn tó ti súnà ọ̀dà ẹ̀yin ẹ máa jẹ́ àlùsúnà táwọn ẹ máa jẹ́ àlùsúnà tiyín àwọn sì máa jẹ́ kọ̀dáríyà àwọn máa jẹ́ múrídíà àwọn máa jẹ́ ṣíà tiwọn tó kọ̀ yìí ti wá di ókọ tí à ń ṣe ìtìláàkù ẹ̀ ó ti wá di ókọ tí a fi ń pe every muslim tó bá dúró déédéé sínú sunna nabi muhammad sallallahu alayhi wa sallam now títí wá di òní tó wá dá sí pé ààrẹ yìí àwọn ń bí díà yìí dípò kárẹ́yìn wọn wọ́n ń pọ̀ sí ni wọ́n ń pọ̀ sí ni àwọn oníbídíà ńláńlá tí wọ́n jẹ́ gbòǹgbò àwọn tí wọ́n jẹ́ ẹ̀ka àwọn tí wọ́n jẹ́ ẹ̀túntún wọ́n wá ń pọ̀ sí i ok nínú environment tàwa bára wa ní ayé yìí nínú ìsìláàmù ṣé irú àsìkò yìí káwá fira wa sì sí súnà ànẹ́bì ló dáa ni àbí ká fira wa sì sí súfí. èwo nínú méjèèjì nànẹ́bì dá àkọ́pẹ́ ń bẹ nínú ẹ̀sìn sànẹ́bì síta kankan dá àkọ́pẹ́ súfí ń bẹ nínú ẹ̀sìn rí ni. ṣé àtìrí ìtọ́ka sí àwọn àdíìsì tó ń tọ́ka sí wípé súnà mi ni ẹ tí o tọ́rọ̀ bá dàrú súnà mi ni kẹ́ ẹ dúró tí o tọ́rọ̀ bá dàrú lẹ́yìn ikú mi. káwá ṣe àfihàn àwọn mùsùlùmí sí súnà àmẹ́bí yẹn ó lóore fún ẹ ń bá fẹ́ rí ṣe ju ká àfihàn ẹ̀ sí orúkọ tí àwọn kan pera wọn tó gá sí pé orúkọ náà tó jẹ́ èdè ìpérí fún ohun tí wọ́n gbé wá tó ń pè ní sufi tó jẹ́ ọkọ̀ tí ìrújú wà nínú ẹ̀ láàrin ara wọn ìrújú wà lórí kí ni ìtumọ̀ sufi láàrin àwọn àfáà súnà ìrújú wà lórí tí jẹ́ sufi káwá fi ara wa tì sí súnà ànẹ́bì yẹn tí ò ní ìrújú nínú lọ́dọ̀ gbogbo àwọn àfáà pé kí ni jẹ́ súnà ànàbàwíyà wọ́n sọ pé ojú ọ̀nà ànẹ́bì muhammadu ló ń jẹ́ bẹ́ẹ̀ tí ò ní rújú nínú èwo ló yẹ ká dìmú ní méjèèjì ṣàwa bùkátà sí kásẹ̀wá máa sọ wípé ẹ súfì tiwa o súfì tó dáa ni. kẹ́límà súfì àsòfíyà kò sí nínú kùránì kò sí nínú hadith ìfi ara wa sì sí súnà níbì yẹn lójú àwọn aládàdálẹ̀ yìí a fi ń ta súnà níbì yìí ni. ẹ bá ti ń fi rẹ̀ sì sí súnfí lásìkò tá a wà yìí ó ń ta bíbí àdínì tí wọ́n àsìkò láàmọ́ ní súnfí pín sí méjì o súnfí kan ìjábí súnfí kan sálíbí èwo lè wo. èwo lè wónú méjèèjì. ọ̀rọ̀ kẹta lórí ọ̀rọ̀ yìí ni pé látijọ́ tí ànábì ti kúrò láyé sallallahu alaihi wasallam àmọ́ rí àáfàá kankan kó fẹ́ pín súnmọ́ ànábì kó wà lọ lo òṣùwọ̀n pé àsúnná àlìjàdíyá wàsúnná àsàlìbíyà. kó fẹ́ pín súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam kó wá lọ pín báwọn ṣe súnà ànábì tó dáa àti súnà ànábì tí ò dáa nígbà tó rí ilé wúrú. tá a ní súnà tá a lò ló ní súnà tá ṣe ànẹ́bí lọ́nà gbé súnà yẹn rán ọlọ́run ló fi rán a sì wá sọ pé súnà ànẹ́bí kan o ìjàdíyà ni o súnà ànẹ́bí kan o sàlìdíyà ni o. ṣe bí àwọn tí wọ́n mú súfí wá láàrin ara wọn àwọn náà ni wọ́n ń sọ wípé ẹ súfì eléyìí dáa súfì eléyìí ò dáa. àwọn ni wọ́n sọ pé súfì eléyìí dáa súfì eléyìí ò dáa. súnà wo ló dáa súnà wo ni ò dáa ta ló pin bẹ́ẹ̀ pé súnà nẹ́bì kan kò dáa súnà nẹ́bì kan kò dáa. ìdí ni pé gbogbo tó bá ti jẹ́ súnà nẹ́bì tó bá ti jẹ́ súnà nẹ́bì tí wọ́n confirm ẹ̀ pé súnà nẹ́bì ni ó gbọ́dọ̀ dáa ni ó gbọ́dọ̀ dáa ni àmọ́ súfì èsè súfì ànẹ́bì súfì àwọn èèyàn ni súfì àwọn èèyàn ni èèyàn kéèyàn ló sì pọ̀ èèyàn kéèyàn ló pọ̀ ló fi dá sí pé áàrí súnfí tó dáa according to bẹ́ẹ̀ sí pín á sì rí létí òsèké ni eléyìí tí ò dáa àmọ́ ǹjẹ́ a ní nígbà tá a wulẹ̀ fẹ́ láwọn èèyàn tó dá sí pé àlébì la fẹ́ tẹ̀lé sallallahu alaihi wasallam àlébì la fẹ́ tẹ̀lé àtẹ̀lé harawi àtẹ̀lé bùnú kọ́yìn àtẹ̀lé bùnú jọ̀zíyà àtẹ̀lé bùnú tẹ̀míyà àtẹ̀lé muhammadu abdul wahabi àtẹ̀lé àbá kankan ànẹ́bí làwa fẹ́ tẹ̀lé ànẹ́bí ló ní súnà rẹ̀ káàfà káàfà kó ti àlàyé tó bá fẹ́ ṣe fún wa lórí súnà ni. èyí tó bá sì gbé àlàyé ẹ̀ dájí àmọ̀ kó ti gbé dájí. ọ̀rọ̀ kẹrin lórí ẹ̀ ni pé níwọ̀n àgbà tí ìrújú rújúrújú tó ti wà níbi ọkọ̀ tẹ́ ń pè ní àsòfíyà yẹn lọ́dọ̀ àwọn tí wọ́n mú ọkọ̀ yẹn wá àti lọ́dọ̀ àwọn tá à ń pè ní àbá súnà tí wọn ò rí òǹdè kan fi dè é mọ́lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe rí òǹdè fi dè é ohun tá a máa pè ní súnà ànẹ́bí mọ́lẹ̀ tẹ́nu òsì yapa lórí tí ń jẹ́ súnà ànẹ́bí. fún wípé ìrújú ti wà lórí the word sufism yẹn. kí ló ń kí ló indicate kí ló ń tọ́ka sí fún wa wọ́n ń tọ́ka sí fún wa wípé ká gbé jùúlẹ̀ wọ́n ń tọ́ka sí fún wa pé ká tètè ní ká gbé jùúlẹ̀ ìrújú ni súfí ìrújú òun ni súfí àsòfíyà ṣùbùhà. àmọ̀ràn tálẹ́bì fún wa òun ni pé ohun tó bá ti jẹ́ rújúrújú ká jìnnà sí. Si nínú àdìsí nùmọ́nù ọmọ bashir radiyallahu anhu tí bukhari gbà wá adi fifty two tí muslim náà gbà wá adi one five nine nine ànábì sọ́ńbẹ̀ wípé inna al-halala bayyinu wal haram bayyinu dájúdájú ẹ̀tọ́ fojú hàn. ohun tó sì jẹ́ ìwọ̀ náà fojú hàn wà báyìí náà hù mọ́ wàyí náà báyìí náà lè halal wà lè harami mushbihat àwọn rúdurúdu kan wá wà láàrin ẹ̀tọ́ àti kíni èèwọ̀ nísìn ẹ̀tọ́ ni súnà èèwọ̀ ni bídíà ẹ̀tọ́ ni súnà èèwọ̀ ni bídíà. àwọn rújúrújú kan wá bọ́ sáàrin méjèèjì láyé dídí kẹsí rúmìnà nọ́ọ̀sì àmínàlẹ̀ halali yíyá àmínàlẹ̀ haram ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wàá mọ̀ bóyá ṣé halali lápè ni àbí haramu lápè fàmọ́ntàràkà ha ìsábúrà àdìdí nìyí wà ẹ́rídìí ẹ bá wá gbé rújúrújú sílẹ̀. sile. ó ń tọ̀hún ló wá àfọ̀mọ́ ìmúríbọ́ fún òbí kwérì fún ìjọmọlúàbí rẹ̀ àti muslim àti fún ẹ̀sìn rẹ̀ wàmọ́ wà kọ́ àhá yóò ṣìpù àyù wá kí àlè àrọ́mà ẹ bá wá sọ pé òun fẹ́ lọ kó sínú tó rújú yẹn yóò kó sínú náà ni. á kó sínú haramu ni rújúrújú ni súfí ẹnukùn kùn látànà lẹ́nu tí ń kó súfí láti àárọ̀ ọjọ́ rẹ̀ lẹ́nu tí ń kùn ún sọ yẹ ká gbé ntẹ́nu ń kùn lọ́dọ̀ ọlọ́run ọba adẹ́dàá nígbà tí ntẹ́nu òkun ń bẹ́ torí náà adaranjẹ ni tó ń daranjẹ ní etí ọgbà ọlọ́gbà kò ní mọ̀gbà tí ẹran rẹ̀ ó nanu sínú ọgbà ọlọ́gbà ní ọba kó rẹ̀ sínú ìrújú sóruminéètì ni àbí ó jẹ nínú ọgbà ọlọ́gbà kò ní mọ̀ ta ló fẹ́ sọ fún wa wípé látọ̀dọ̀ ọlọ́ọ̀ ni ti wá nínú yín. àsùfíà ta ló fẹ́ sọ fún wa pé látọ̀dọ̀ ló ti wá. èmi lè sọ fún ọ wípé látọ̀dọ̀ islam ti wá ìnàdínà ìdàlọ́ àlìsílámù. mo lè sọ fún ọ pé látọ̀dọ̀ àlẹ́bí muhammadu ní súnà ti wá àlékún bí súnà ti ìwọ sọ fún èmi pé látọ̀dọ̀ náà ni súfi ti wá kọ wá fẹ̀rí ẹ̀ sí kó fi ẹ̀rí rẹ̀ sí tàbí kó o ní látọ̀dọ̀ súfi ti wá kọ wá kọ wá fẹ̀rí ẹ̀ sí ẹ̀rí tí ó gbé ó kọ súfi yẹn bọ́ọ̀ta ni o kì í ṣe ẹ̀rí pé kọ́mọ ní wá sí bírù náà fúlákà àwọn sùfì náà ń bá wí ọ̀gbádùn tọ́ba sọ bẹ́ẹ̀ ọ̀gbádùn ni wá sí bírù náà fúlákà ọlọ́run pè wọ́n ní sùfì ni abánẹ́dí pè wọ́n sùfì wàlá tẹ́tùrúdú lẹ̀dí náà yẹ́dí wọn ọ̀rọ̀ bá àwọn pélégbọ̀tà sí wọlé àṣìyí wọlé àwọn sùfì náà ń bá wí ọ̀gbádùn tọ́ba sọ bẹ́ẹ̀ àìlera rẹ ó lè kàn sí ni onídìí onídìí onídìí kíndínlọ́sì náà o onídìí mm, intensive intensive care tó o bá tún lè fi sọ wípé wá sí bírúnà sáká tí mo ti ṣàlàyé ẹ̀ lọ tí mo ṣàlàyé ẹ̀ ní ojúpọ̀nà bíi mẹ́ta tí túmọ̀ sí pé àníṣẹ́ kò sí tó jẹmọ́ súfì ń bẹ̀ tọ́ba tó wá ń dakọ̀ yẹn ní ìsìn pé àwọn súfì ní bá wí o need intensive medical care. àti pé òun wulẹ̀ mọ túmọ̀ kùránì òun sì mọ sábàbù nùzúlù kùránì. so èmi lè sọ confidently wípé alìsíláàmù min Allah Islam min Allah ayà ń bẹ lórí islam the word islam ayà ń bẹ lórí rẹ̀ mo lè sọ fún wọn confidently wípé asunna min ar-rasul ohun tá à ń pè ní sunna o àdọ̀ ànẹ́bì ló ti wá tá a fi ṣe islam. torí gbà lẹ́bí ní pé ẹ tẹ̀lé súnà mi ẹ di súnà mi mú ìwọ wá lọ tọ́ka sí àsòfíà mínà lọ tàbí àsòfíà mínà rọ̀sùn kó tọ́ka sí kó mú ẹ̀rí wá lórí rẹ̀. so rújúrújú ni súnfí bá dé láti dé wà rẹ̀ ẹ̀sìn tiwa tèrè kìí ṣẹ̀sìn rújúrújú ẹ̀sìn wa kìí ṣe ẹ̀sìn rújúrújú kódà nínú àdìsí kan àlébì ń sọ ń bẹ̀ wípé mo fi ìjọ mi lẹ̀